အာဟုသုတောဘုရားေနမဘာတိကဘုသောဘာဒီလိုအားလည်းကံပြည့်တယ်ဆံစေပုဒ်နဲ့မနလောအေတုနိဝိနောဒီကောဟာဝိ ပြီးတရားမှုကိုကျင့်တယ်။နာမည်ကိုသာသနာ့ဘုရားတော် ပုံစံတော့တယ်ဒီဝိဉ္ဇဉ်ကိုသိက္ခာသမဏေအဝတ်ကိုကိုယ်နဲ့နာမည်ကိုပါလာဒီလိုဒီ တော့ဗာပဲပြောလို့အမောဒီကနေဒီကခါရတဲ့တော့ပါဘူးအဲ့ဒီတော့ဒီကဘယ်လိုကြည့်ကြတယ်ဘယ်လိုလဲခေါင်းကတော့ဒီလိုပေါ်လာတဲ့ကမှမလာရတဲ့ဒီကောင်အမှန်ကျူလာတယ်ဘယ်လိုလုပ်လဲဒီလိုပေါ်လာ Eutanasia kuwaita anayeni kizisa nikeni. Ewe ina nima sarika kusema mwana kwa kwa kala mwana kwa ala. Ikakuwa kwa kusema nikete ya nile kuto kala hoja nile kumbuni kumbuni ya nika. Ole ya kuto kwa kuto nika na nike. Kwa ya kwa kwa kwa kwa kwa kwa kwa kwa kwa kwa kwa kwa Hum. fẹ́ lọ sọ̀rọ̀ yìí táwọn wà lẹ́yìn yìí. Lẹ́yìn táwọn òbí sọ pé ẹni ọlọ́run bá ń gbọ́. Ṣé ìwà ti lọ́sọ fún òun ẹ̀rọ ọ̀gá àtẹ́jú lọ́sí ìṣẹ̀ yóò fẹ́ lọ pa ìwọ̀n mẹ́lọ kẹ́ni lọ́wọ́ ìlú ìta mẹ́lọ wáyé. Ẹ táwọn ẹ̀ bá ń tọ́ káàkiri. Wọ́n ti wá pèsè pèrò. Wọ́n ti tọ́jú òkúta ńláńlá kan sókè èmi tí wọ́n ìgbé àwọn òǹkà lẹ́sẹ̀ ìlú. Muwasafi ńlá ti mú àwọn náà wọ́n bá yẹ kó àwọn ọ̀rọ̀ ìyẹn ńlá. Tẹ̀kú wa máa tọ́jú àga àárín kalẹ̀ ní kó tó dé sọ̀rọ̀ àwò. Sọ̀rọ̀ àwò. Ẹ̀yẹ́ ìwọ àbíkà ṣe máa ń lọ náà nìyẹn. Wọ́n ní àtàrí ìwọ̀nyí ìlú náà gbà ìka máa ń ti jà ẹ̀. Ẹ̀yẹ́ ìwọ àwọn ọmọ ọmọ àwọn ìtàkùn ọlọ́mọdé Nàìjíríà ti Àgbàpẹ́ lórílẹ̀-èdè kan, ìkan láwọn míì bí wọ́n ti lọ sí ìkan, òun ni pàwọ́dà tó ń fi máìkì tó ń sọ̀rọ̀, òun ti mú lórí pé àkókò kú. Tọ́lẹ́ mi ti lò ó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn ọmọ ìlú ìlú rẹ̀. Bí gbogbo ẹ̀ lọ, wọ́n ti lọ pé kò sí alágbára bàjẹ́ kan, ìtòkùn tó wá kò tó ti yẹ. Tọ́wọ́ bá ti lọ, òun làwọn ò bàtà wà ti lérí owó kàlá tó ní ilẹ̀ wọ̀ ní ọjọ́ mẹ́ta lọ wa ẹwọ ìdè ẹwọ ìdè àwọn àwọn ìròyìn kàlẹ́ àwọn ẹ̀sìn gbogbo ẹni tó lọ sí ìgbọ́ mùsùlùmí àdẹ́bí débi sọ̀rọ̀ wọ́n ti ètò ìṣòro nípa tẹ́lẹ̀ nípa ọ̀rọ̀. Bàbá tó bá ti wá ní àdéhùn ọ̀la tó bá wà níbi ìṣe nípa àwọn ọ̀sán àdéhùn ẹ̀ka lè jẹ́ yìí. Báyọ̀ ti já lé nínú ìfẹ́ yìí àdéhùn ìṣòro yẹn rẹ̀. Wọ́n náà wọ́n mú bá ní bá ó ti tó tó wà lẹ́nu ọ̀sán mi ká. Aláìsí wà ti ṣe kí ìtọ́ ó lè dáa kíkẹ́ wá pé òun fẹ́ pa ní lókù nígbà tí mo máa bàbá yìí bá àti délé náà rẹ̀ sọ̀rọ̀ ya gbogbo wọn pátá á lè wọ́n lọ́wọ́ sí ìlú ìyẹn ló fà á tó fi jẹ́ fún pé يعني في وكما كتلت لأول الأخر يا قطع قطع سبات أغنى جبل من البنات ما ظننت يا قوم وأنا قال لك القرآن وظنوا ما يأكلون وقالوا فتاوني وقالوا فتاوني سيدي ọjọ́ tó kù yẹn ọlọ́run gbà láwọn ọ̀nà lánàá táwọn náà ti lé wò láwọn náà ti lé lẹ́kùn ọ̀fẹ́ tó tó lè wà wọ́n tó kù láwọn wa. Dúró náà wà láti fi ìdúró ní ìdílé náà wò lẹ́. Lórí ìta wà ní àlẹ́ àlẹ́ pẹ́lẹ́ ìwọ́n ti sọ̀rọ̀ kápẹ́ láì táwọn àlẹ́ pẹ́lẹ́ ìwọ́n tó lórí kù. Àmẹ́ ìwọ́n náà ti sọ̀rọ̀ lórí kù. àìmọye ọba àti wọn ti ọkọ òdodo nínú wò àìmọye ìmáàmù wọn ti yọ lóye àìmọye àwọn olóyè wọn ti ọkọ òdodo nínú lóye ẹni yóò fi nínú ẹni yóò fi ká lóye ọ̀nà ọ̀nà ọba nínú ọ̀nà ọba nínú ọba nínú kúlá ọmọ alẹ́ kàlùmọ́ọ̀nì tùtù mọ́lẹ́kà máa ń tàdára. وتنزل من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير ọlọ́run ló fún mi lọ́la òun bá pẹ̀ sọ́run òun á fi hàn sípò wájú ọgọ́rùn-ún tó ń kù ìfẹ́tọ́lẹ́sì lórí ẹ̀ Putin

ìdílé àtẹ́lì àwọn tó jábọ̀ ọ̀rẹ́ yìí. náà àwọn tó láti gbé jáde nínú mọ̀dínà tí wọ́n wani siyawa ko kawo ni wọ́n kà sọ́nà náà òun náà ni àwọn òṣìṣẹ́ sọ́wọ́ àdúgbò náà ti pọ̀ báyìí kò yẹ na mọ́ gbọ́dọ̀ bàdà wọ́n á àkókò wọn lọ́nà lọ́wọ́ wà kẹ́lẹ́ kọ̀ nínú ní látàkà àyà wọ́n tó kẹ́kẹ́ àwọn lọ́nà lọ́wọ́ tí wọ́n bẹ wá kó ya àlejò àwọn òṣìṣẹ́ ìlú náà lọ́nà lọ́wọ́. Amén. Vamos a Maka Madinah adalah abad bulan, bulan ရတဲ့ဘုရားတော်ကအဲ့တော့ဒီဘုရားတော်ကဒီလိုမျိုးနဲ့ဒီလိုမျိုးနဲ့ဘုရားဟုတ်တယ်ဒီအာဒီနဲ့စစ်တဲ့အာကဘုရားတော်ကဒီလိုမျိုးအဲ့ဒီကတော့ဒီဘုရားနဲ့ဘုရားရဲ့မာမီလာတဲ့ဘုရား غلب المسلمون دين الله مسلمون النفس قولوا سرعة القرآن الكريم لا يعلم يؤمنين هذا هو الله تعالى لأن أمر القرآن هو شيء بيوقف بيوقف ولما بيوقف ثم بعد ما يبقى يقول الله بعد Dia waktu di sepuluh tahun, alhamdulillah. Jelas kami itu sudah di. Jelas kami itu sudah tahu. Jelas kami ဖြစ်သလားကြားလို့တော့ဒါပေါ်နေတဲ့ဘုရားပေါ်နေတဲ့ဘုရားဖြစ်ကျလာတယ်မှာပေါ်လာအဲ့ဒီဘာလို့ဒီလိုအားလုံးတော့ဟိုရဲ့စိတ်တော့ဟိုရဲ့စိတ်အမှန်တော့ဘုရားတာလေဘုရားဘုရားကျတဲ့အာမေနနော်ဘုရားကျတဲ့နိုင်တော့ဘုရား pé kákẹ́ ẹ̀rọ tó tí wọ́n bá ti dúró dédé pẹ̀lú ọlọ́run kàfá àwọ̀rùn hàtùkù ọ̀wọ́ lẹ́yìn hàtùkù ọ̀wọ́rùn lẹ́yìn ọlọ́run tó lọ́rùn. ìwọ náà dúró dédé dúró dédé yẹn ló ti pàtàkì. láàárọ̀ ọjọ́ àìsí Abraham ọba láwùlá àtùmọ̀ ọlọ́run tó nìkan ló fẹ́jọ́ ìjẹ́ náà. Àtùmọ̀ ọlọ́run tó nìkan ló fẹ́jọ́ àtùmọ̀ ọlọ́run tó nìkan ló fẹ́jọ́ Abraham ọba láwùlá àtùmọ̀ ọlọ́run tó nìkan ló fẹ́jọ́. nǹkan àwọn ẹni nílẹ̀ á kú lórí ṣe é ṣe ẹ̀ lè òun ní lọ́nà ní òní tó ní èyí tó tọ́lù èyí tó tọ́lù èyí tó kù lọ́wọ́ wá láyé táwọn tó lórí náà ìbàjẹ́ lórí lọ́wọ́. àmì tó o fi máa wọ akẹ́kọ̀ọ́ pọ̀ jà náà ń fún wáyé wọ̀ sọ́kàlì. wọ́n wọ́n bá àyè sọ̀rọ̀ ẹ̀kọ́ léwọ̀. àyè èmi lọ́kọ̀ọ́ fi ń tún lọ́wọ́ náà olóyè wọ́n fún ẹ̀ láì sùn àwọn àti ìpè àwọn àwọn agbára rẹ̀ wọ́n wọ́n ẹ̀rọ wọ́n ẹ sáà ti wá ẹ̀yìn ẹ̀lẹ́ mà tẹ́lá ti da ẹni tí mà tó tó tó wà lára rẹ̀ tàbí èyí mo sọ pé tó wà tó wọn lọ́wọ́ tó ní ọ̀rẹ́ rẹ̀ ṣùgbọ́n ìsọ̀ ẹ̀ láti fi èyí ó ṣe é ṣe àbẹ́ mi ń lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ìlànà yẹn òṣìṣẹ́ ọba nílá ọba láti láti yọ àlọ́ àjẹ́ èyí ń fẹ́ rárá apa kalau percaya? sábà lábẹ́rẹ́ bọ̀ lábẹ́rẹ́ wọlé bó ṣe rí náà nù gbogbo tó o ní ìmọ̀ ìdáwà pẹ̀lú pẹ̀lú ìgbàgbọ́ ní ìlú ìjẹun ìdíwọ́ bá ọ̀gá àgbàgbà ìdílé àti ìwọ̀n ṣe gbẹ̀rẹ̀ ní àwọn àtàwọn àwọn àwọn. ṣùgbọ́n tó kù tó dá ọlọ́wọ́ rẹ̀ wọ́n àti kẹ̀kẹ́ níjà ọlọ́run nígbà tí mo fi sí ìlú wípé ọlọ́run nìkan ló tó dájú mo fẹ́ tó lé káàdì tó ń bá ká yẹn ìdí títẹ̀ ìdí títẹ̀ pàdé ìdẹ̀tẹ̀tẹ̀. àtẹ̀bí ń ta wáyé alákùnrin kan náà fẹ́ gbà mọ́ ó dà kọ́ fún yẹn náà mo dákúrẹ́ yìí alákùnrin yẹn máa lọ́wọ́ yẹn ọ̀dọ́ ọmọdé wà yìí òun náà rí náà ní ká ẹ̀kọ́ náà မြတ်တန်တော်လည်းအဘိုးရတာမမဘုရားတော်လည်းဘုရားတော်လည်းဟောနေဒီဘာလို့ကိုယ်ကတန်းသမတ်သာသူစံတန်လို့ရအောင်မဆက်ကြည့်ကြတာတိုင်းဘောဒီဆိုင်ဘာလို့လဲဒီဘာပါလို့လူစံလိုက်ဘုရားကလည်းမဟုတ်ဘူးလည်း yóò sọ̀kalẹ̀ ní wọ́n kó kẹ̀lẹ́ pẹ̀lú pẹ̀lú tó kó bá jẹ́ òkú ọ̀rẹ́ ọ̀kan máa ń sọ̀mọ́dà lára ẹ̀ báyìí. wọ́n fi ìlọ́run lọ́rùn èyí ẹ̀gbọ́n tí wọ́n tẹ̀yìn lára ẹ̀ wọ́n máa yin ọ̀run lọ́mọ tọ́lù báyìí ẹ̀ka ìgbà àwọn ọ̀rẹ́ rẹ̀ yọkọ̀ máa tọ́lù wọn lọ́wọ́ àwọn ẹ̀yìn gbogbo eléyìí wọ́n ti jamaa tí bá wà fún táwọn sọ yìí níjọ́ tí wọ́n fà á nígbà wà yìí náà nígbà táwọn fi ń sọ tí wọ́n fà á inú wọn sọ yìí náà fà á nígbà tí wọ́n fà á ó sì ní àdá pé kí alábẹ́rẹ́ tó àdá wọn lọ́wọ́ gbó tọ́lá ti tọ́lá gbó ọlọ́run ní ọkọ yẹn ọlọ́run ló ní ìtọ́lọ́wọ́ lọ́tọ̀ làbá àtúnṣe pé nígbà yà kó wọ ẹ̀yà ìrìnàjò àrùn lọ àpàtì nínú ìwà àmì àrùn. ìgbà tí kò sí ìdí ọkọ̀ ọ̀lẹ́ tó wá lé nìyí tòun tó lè sọ ọ̀lẹ́ náà lọ́sẹ̀ náà lọ́sẹ̀. abáni kéèyàn owó tí ìsọ àwọn ọmọ wa pẹ̀lú yà òun lọ́wọ́ ẹ̀rọ ìdí ọmọ tó wà nílẹ̀ òun lọ. ìpáyà tó ń wáyà á ti ní sáwọn ọ̀rẹ́ àti ìnáṣùrù ìwà á á ní ìnáléwó torí. Binafsuhi wa ani alihi yani musumi wa akọ̀wọ́ ní fẹ́ǹsì lọ́la. Kò tó ní àwọn kéèkì oríṣiríṣi ló wà nínú ilé rẹ̀ kọ́lá àga rẹ̀ ló ń gbé àìsí òde. Èmi ló lè gbà wáyé rẹ̀. Àtẹ àtijọ́ lè lọ sábọ̀. Ṣé kò sí kí wọ́n ti lọ́wọ́ náà rẹ̀? Wọ́n rẹ̀ ní kúkà tó wọ̀. À èmi wọ́n ti ní bíbí bíbí bíbí òní kúkà tó wọ̀. Ẹ̀kọ́ kò lè mú òtún rẹ̀ àbọ̀ ọlọ́run ló dájú àbọ̀ ọlọ́run ló tó bá dúró tá a bá lè máa wọ́n fẹ́ẹ́ lẹ́yìn èyí ọ̀pá ló wọ̀ bá wọ̀ èyí ọ̀pá rẹ̀ ni wọ́n bá lò ó náà bàbá rẹ̀ ọlọ́run wá ń sọ ilé ìwé láti lè ráwọn òmìnir létí ń jọ náà láti lè máa sọ fún wọn yìí pé ṣe bí wọ́n pọ̀ ló ń kà sí lọ. wọ́n ní nǹkan oṣù yìí lọ wọ́n kó gbogbo ẹ̀ lọ́wọ́ bíbà níjọ́ náà ọlọ́ni ṣe nígbà táwọn náà တော်ဘာလို့ဒီဒီလိုတော့တော်တော်ကိုလာတယ်ဒီမောဘုရားဘာသာအဲ့ဒါကိုတော့ဘာသာဘူးဒီလိုတော့ဘုရားမောတဲ့တော့ဘာသာလဲဘုရားဘာသာကိုသူတို့ကလည်း nígbà tẹ ẹni wọn jọ náà sáà bá tẹ̀lé àdúrà ojú àwọn èèyàn ti fẹ́ tó lódò wà bá dáadáa ti ní burú bọ́lá àdáyé ẹ̀mí ti fẹ́ máa bọ́lá àwọn èèyàn ti rà á. Ìgbò lọ́pọ̀ tó báyìí. Àwọn èèyàn lọ́pọ̀ tó báyìí. Táwọn eléyìí ò lè ṣe táwọn eléyìí ò lè gbà wọ́n báyìí. Táwọn eléyìí ò lè burú bọ́ báyìí. Wàtá tó ń mú nàbí 这家嘛，我准备怎么弄？怎么弄？这家嘛，我准备上回那有几桌饭，这个是上回那几，这个是都我这个外甥嘛。怎么弄？把这个安排了一桌饭，我请他们去吃呢。 Àdáwò, òun eléyìí náà tó nínú táwọn agbèrò ráà ah, kó wá ní bísíǹsì bàbá yìí ìyẹn náà tó nínú tí ó dẹ́rù bá àwọn ìjọ náà lọ tó ti fẹ́ máa mú àwọn ẹlòmíì tó jẹ́ máa mú àwọn ìjọ náà. wà tó ń ti dùn ọ́n àti wọ́n ti lọ́dún náà bìbàlá jẹ̀dí ìjà ìlú tó le lọ́dún náà. kódà níbi tó le dé àti àwọn mọ̀lẹ́bí kíkọ̀ kan tó kú jọ náà lọ́wọ́ àdúgbò àdúgbò wáyé ọkọ̀ olóore ìwòyàn ọjà tí wọ́n fi kú mọ̀ ní ìmọ̀ ọdún. ọlọ́dún nígbà náà àwọn tó jẹ́ mọ̀lẹ́bí bíbẹ̀ ní ọ̀rẹ́ tó ń jọ náà àtàwọn táyì sàmì náà tó bẹ lọ́wọ́ àwọn bíi islam tó láti ọ̀dọ̀ àwọn islam. wọ́n ní တယ်ဝိကတ်တော်ဘာဟုအဲ့ဒါတမတော်တော်ဆဲ့တဲ့အောင်မှတ်လာတယ်ဘုရင်ကလည်းပြောအမောကဘုရားဆောင်းနေအမောကဘုရားသတိနဲ့ကြောက်တယ်လို့အမောကဘုရားကြောက်လို့ကြာပြီးအတေပြေလို့ကမကြောက်ဘူးဘုရားပါဘုရားလည်းတယ်ဘုရားဘာသာနဲ့ဘာသာနဲ့သူကောင်းလို့ပါက Habis bukan yang terpenting satu sudah harus dari mungkin. Kalau bukan saya hendak berkawan dengan cari berkawan itu, kalau ada pun yang terlalu. Ini semua saya tak mahu mengatakan sebab kamu oleh khusus kalau ada anda semua orang. Itu semua kalau ခြင်းဟုတ်သာမန်အဲဒီကပြလာတာသူကဘာလို့ဖြစ်တယ်သစ္စာကိုပဲကိုလိုသိနေတာကိုပဲလောကလုံးသူပဲသူ့ကိုရမစေတယ်အကြပ်ကိုအိုးရတဲ့မဲ့တော်တယ်ကြည့် တို့ကဘာမှမဖြစ်ဘူးသူကတော့ဘာလို့ကအမှန်တရားသိတဲ့မှာပါတော့မှဆက်လို့ရဲ့အမှုပေါ်သူတို့လည်းသာပါလိမ့်ဒီတော့ဘာလို့ဘာမှမဖြစ်လို့တရားပေါ်မှာပါလာတဲ့ဝန်လို့ဒီမဲ့ဒီမဲ့တော့ဘာမှမဖြစ် rẹ̀ tá a bá lọ sẹ́nu a lọ wò bá dé dáadáa ló ń jáde. တာလားတော့လားတော့လားကြလားတော့လားကြဒီကောင်ကတော့အကျဉ်းကိုလာဒီကောင်ကလည်းတော့ဘာဖြစ်ကြကြပါသလဲအဲကောင်ဆောဆောကဘုရားရဲ့အလ္လာဟ်အာဖာနဘုရားတော်ကိုရာကိုရာမန်ကဝါမလာယုသန်ဝါဘောဘတန်ကဒီနမီဝဘရိဘာယာလမ sí pé bẹ́ẹ̀ bá lẹ́ fẹ́ ṣe tọ́lọ́wọ́ wa náà àwọn kátà ní ìgbà tí wọ́n wà lẹ́ sí ìlú wa. báwọn kan bá pẹ́ sí lórí ìjọba ẹ̀gbọ́n rẹ̀ tó ń lọ èyí ẹ má fi ìṣòro yẹn bá. tó bá ti jẹ́ kó tó ta àjẹ́ lẹ́yìn náà ló ti kú pé yóò ní àbúrò dáadáa yóò fi dáadáa wọn. bó bá tó wọn ti fẹ́ dáadáa ẹ máa ní wọn wọn kó ṣe kú wá. láti lè méje kí ìṣòro kẹrẹ láti lè lò lè. bẹ́ẹ̀ ni wọ́n máa ń bá ẹni kẹ́rẹ́ يقولون إن بيوتنا wote wabantu misikiwo wekwanirane nakutukanawo ihukumalile wawa tinabalo kaluwololewa yeniko kawasawatenekale ekawakulule namole kawapaka nantuwakaya awalawalewaluwule ولن يريدون إلا wọ́n fẹ́ sá lóru ọlọ́run wọ́n fẹ́ sá lóru torí ti eléyìí fún bá lọ́wọ́ alága wa ní owó yìí bàbá wa ń dà wọ́n tó náà àwọn àgbà wọn kan oríṣiríṣi wọn sọ táwọn bá tá a màmá dájú ó ká fẹ́ ṣe ní dáadáa la fẹ́ ṣe fẹ́ ṣe sẹ́yìn àwọn ويثبت المرأة وتنسى المرأة ويتسلسل دعاء ẹgbẹ́ bẹ̀rẹ̀ sẹ́yìn abẹ́rẹ́ wà ní ọ̀la tọ́lọ́ kó sáfà ní àbúrò. eléyìí ìtàn ohun ádá tọ́wọ̀ wà ní wa àwọn àtúntàlẹ́ ọ̀hún kò láti wọ ara kẹ́kọ̀ọ́ báyìí lẹ́yìn ní olóògbé wa wọn kò tó wájú ọ̀la ọ̀sọ̀rọ̀ wọn aláàbẹ̀ sí ní ọ̀hún rẹ̀ wà láti wọ àrùn sẹ́yìn tọ́lá wọn àwọn ọ̀la wọn kò lọ́wọ́